هو دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاهو وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí yóò máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsídín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ pé kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkì ọ̀gọ́mákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọn náà ní samahatu sheikh al-imam ishaq abọlọrẹ muhammed al-awwal habibahumullahu warahum tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. alhamdulillahi rabbil alamin. ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة العالمين وعلى آله وأصحابه وعلى كل من تمسك بمنهجه إلى يوم الدين أما بعد فيا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته tọ́ adúpẹ́ púpọ̀ fún ọlọ́run ọba. alihamdulilayi. Ọba tí a dúpẹ́ fún ọ̀nà ni. Alhamdulillahi zil alqafi wal amri. Ọba tí a sì pé gbogbo tí ń jẹ́ àánú pátá ọ̀dọ̀ rẹ̀ ló sódó sí òun ló máa ń ṣàánú gbogbo ayé. Alqafi wal amri. Àwọn tí wọ́n ti wáyé tí wọ́n lọ ọlọ́run ló ṣàánú wọn tí wọ́n ti láyé lò. Alhamdulillahi zil alqafi wal amri. Ọ̀nà lọba tó nà kóso tó làṣẹ lọ́dọ̀. Alhamdulillahi zil Wọ́n sáàpè ní àwọn ọláàjùlọ lórí ilẹ̀ ẹnìkan ṣe tó nínà lọ́lọ́wọ́n ọba o. Alhamdulillahi kàmẹ́rọ ṣàbẹ̀tì ní Hamalat. A ti fọ́fọ́ láwọn ọba. Káàkiri ilé ọ̀tọ̀ yìí ìfàṣọ lẹ́múná mi náà bẹ̀rẹ̀. Kàyọ̀mọ̀yà oríṣiríṣi àwọn nǹkan ló ti ṣẹlẹ̀ sẹ́yìn. Ìgbọ́tọ́ láwọn ọba tó là wá. Kàmẹ́rọ ṣàbẹ̀tì Hamalat. Àwọn oríṣiríṣi àwọn àǹfààní àwọn ìkẹ́ látọ̀dọ̀ Ọlọ́run. Káfíń kọ̀bọ́ yìí ìfàṣọ كاف القضاء لمنا من الضر الحمد لله adúpẹ́ fọ́lọ́wọ́n ọba lẹ́ẹ̀kan sí. kẹ́mi rọ́ṣọ̀mẹ̀tì ní hamilati. mélòó mélòó la fẹ́ kà nínú àwọn ìtẹ́ ọlọ́wọ́n ọba. káfúlìkọ̀ bọ́ ìfọ̀súnlémúná nínú dòwìn. ẹlẹ́sẹ̀ pétékè bá ń ṣe ìkẹ́ tọ́lọ́wọ́n bá ṣe fún wa yìí ní oríṣiríṣi àwọn ìnira ìpèníjà àwọn ìdààmúdàbò fìtínà yìí bá ti ṣe wá. káfúlìkọ̀ bọ́ ìfọ̀súnlémúná nínú dòwìn. ìtọ́lọ́ náà. a ti ṣe wàhálà àti dààmú oníkálukú wa là ń ṣe gbòkègbodò ọ̀tá lọ à ń bọ̀. wọ́n kà múná rọ́ọ̀ṣù. àsun àìwó. wọ́n kà múná rọ́ọ̀ṣù àti àìsá ìpò oríṣiríṣi. wà á ká múnà rúṣù wà ìnà lọ́yìn tẹ́kílà wò náà. àárín ìrìn àjò oríṣiríṣi lè rí pé kó sálè rọrùn fún aláyè. ìlàbù tàdá anáàdì fèsì nílẹ̀ ààyè wà á dèkèrè. ìbọn tó ń jẹ́ kọ́pọ̀lọpọ̀ rẹ̀ yẹrí sí dáadáa náà ni pé tọ́lọ̀ la fi ń bẹ̀. ìlàbù tàdá anáàdì fèsì nílẹ̀ ààyè wà á dèkèrè. ìjọ ọlọ́run ọba náà ló wà lórí wa tí kì bá ń ṣe bẹ́ẹ̀ mélòó lára wa. alihamudulilayi. a ti sọ fọlọ́run ọba náà. Àmúdá ọ̀kẹ́ ọ̀sítẹ́lẹ̀ lóbìnrin. Mo bẹ́ẹ̀ náà dúpẹ́ fọ́lọ́hun mà, mo bẹ́ẹ̀ dúpẹ́ fọ́lọ́hun fà. Mo fi ìdánwò ẹ̀fí ìdòlè kan ní bòbí ṣókìrì. Torí pé bí àwọn arẹ kí èèyàn rò ó, èèyàn dúpẹ́ lórí tiẹ̀. Mo fi ìdánwò ẹ̀fí ìdòlè kan ní bòbí ṣókìrì. Eléyìí náà wá kún kẹ́kẹ́ sínú ọkàn wa, ipa ń dúpẹ́ fọ́lọ́hun lórí àwọn oore tó ṣe fún wa. Alhamdulillah. À ń bẹ ọlọ́run ọba kójọ kó bá wa ṣàlékún ìkẹrẹ̀ fún وسلم أبدالله عليكم يا نوركم وأشوفوا الصحابة أتوكروا كابو لوني lẹ́yìn tí a tún kọ́ fọ́n bíbí ọlọ́run fún àwọn tá à ń sọ àtàwọn tá à ń gbọ́ yìí pé kọ́lọ́run kó jọ ọ́ àti tá à ń sọ yìí àti tá à ń gbọ́ yìí ọlọ́run jẹ́ àjọba àpàdé ibi tó lérè o ẹ̀mí oríire ẹni tó ń sọ òní pé kó lapa lára tiẹ̀ náà oríire ẹni tó ń gbọ́ òun náà ní pé kó lapa lára tiẹ̀ náà téèyàn bá ń sọ àbó bá ń gbọ́ tí ò bá lóhun tá à ń sọ yìí ah èèyàn dáràn èèyàn kẹran ọlọ́jọ́ jẹ́ kí wà sí lápá lára wa o. lónìí à ń tẹ̀síwájú mi tá a bá ìdánilẹ́kọ̀ọ́ wa dín ní àná. asibábò ní ìrànfẹ́ náà sí àdínilá. hakíkọ̀tàn ní ti tòótọ́ tòótọ́ kò dùn mọ́ wa nínú bá a ṣe pa àwọn èèyàn kankan bá a ṣe ń sọ́nà wípé kì í ṣe pé wọ́n pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ ṣùgbọ́n àwọn ọba díẹ̀ náà kíkà kan bá bàjẹ́ nínú ọ̀ka mẹ́wàá èèyàn náà lè èèyàn mọ̀ pé nǹkan kan ó lọ lára èèyàn. asibabu fi ọ̀rọ̀ ti náà ṣe. àwọn kan ka ìfahóró tí wọ́n yọ kúrò nínú ìdáhùn yìí náà. ọ̀rọ̀ wọn là ń sọ pé kí ló ṣẹlẹ̀ sáwọn kankan tí wọ́n lọ lára wa. òun náà ní tá à ń ṣàlàyé bọ̀ ibi tá a wá badé lónìí náà ni. الاعتذارات الباطلة الاعتذارات الباطلة إذا فشل إلوني اعتذارات الباطلة إليه تيجي àwọn excuse àbí ká ní excuses èyí táwọn èèyàn máa ń mú wá àwáwí eléyìí tí ò lọ. tẹ́bá béèrè lẹ́yìn pé akíléwádé tẹ̀yìn wá sí ìsìláàmù mọ́ bọ́tà ẹ̀ẹ́dẹ̀ ní mùsùlùmí ní tẹ́lẹ̀ tẹ́bá wá ń gbọ́ àwọn oríṣiríṣi àwáwí tí kàló wà sí dákùn tí ẹ̀sọ́ díẹ̀ nínú àwọn àwáwí táwọn èèyàn máa ń sábà sọ yẹn ẹlòmíà ní ìgbà tóun ní problem òun níṣòro òun dẹ̀ ń wá yanjú síṣòro òun náà wá sọ pé kàn ń ká lọ níbì kan á ní kàn wá ṣe kinní kan ah kò sẹ́ni tó wà láyé tí ò ní níṣòro ọlọ́run dá ayé ó dáṣòro máa yé ni. amhasibitum an tadkhulul janna. ọlọ́run bá ń béèrè lọ́wọ́ wa pa bẹ́ẹ̀ rò pé fẹ́ wà lìjánà. amhasibitum an tadkhulul janna. àbáwọn èèyàn ń fọkàn balẹ̀ pé káwọn kan máa lo ìṣẹ̀mí láyé ní gbẹdẹmukẹ́. àwọn ẹ̀fẹ́ wà lìjánà ọlọ́run. Ọlọ́run bá ní ẹjẹ́ sọ fún yín. Walamma ya'tikum mathalul ladhina khalaw min qablikum. Ẹ wá tó ṣẹlẹ̀ táwọn tó ṣíwájú lọ ṣe yín pàpà. Walamma. Ẹ̀yin dẹ̀dẹ̀ wà lìjọ́ náà lọ́fẹ̀ẹ́. Ya'tikum mathalul ladhina khalaw min qablikum. Ànábì Ọlọ́run tó ṣàárẹ̀ gbogbo alájọ kàtán rẹ̀, ànábì Ayub. Alayhi salatu wa salam ànábì ọlọ́run ọba tọ́mọ rẹ̀ kú gbogbo àná lájọ mọ́ mm. ànábì ọlọ́run tó tọrọ ọmọ títí ànábì Ibrahim ànábì Zakariya gbogbo alájọ gbó tàn wọn àwọn ẹni tí wọ́n lọ yẹn náà kò rọrùn náà. am hasibitum an tadkhulul jannata walamma ya'tikum mathalul ladhina khalaw min qablikum. ètò tọ́lọ́wọ́n bá ṣe sínú ayé ni pé kó jẹ́ ká fojú winá àwọn àdánwò kan tábàlì náà fàánà àti dépele ní ìtafẹ́ dé. Sẹ́tí mú mo lè bá ẹ̀sà òun àdàrọ̀. Ọlọ́run ọba ní ohun tó bá wọn lọ́kàn jẹun tó fún pépé mọ́ ọ̀sẹ̀ tó wọn. Sẹ́tí mú mo lè bá ẹ̀sà òun àdàrọ̀. Ọlọ́run ọba lòun mi wọ́wọ́ wọ́n ti ọ̀dọ́ kan.

Wọ̀lẹ̀bí náà mẹ̀nú ma'ahu. A ní kí ni tí wọ́n sọ fọ́lọ̀n àtàwọn sọ̀hábà? Mẹ́ta ẹ̀nà fẹ́rọ lọ́n. Àwọn sọ̀hábà ń retí pé ọlọ́run gbà ọlà ránṣe ìfẹ́ dì. Mẹ́ta ẹ̀nà fẹ́rọ lọ́n. Ìdánu ọmọ jẹ́ kápá àwọn ọ̀tá káwà. Mẹ́ta ẹ̀nà kiri máa. Mẹ́ta nasrullahi. Lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run ní kànáà bí àrànṣẹ́ ọlọ́run bá ti súnmọ́. Àrànṣẹ́ ọlọ́run ti súnmọ́ tó bá pè ẹ́ bá dúró ni ibi tó lọ yẹn náà wà ní gbọ́mọ fún ẹbẹ̀ ọmọ tó ló fẹ́ bí. wọ́n máa pàrọwà fún ẹ náà ni pé ṣe sùúrù. wọ́n wá wá ìtàn ẹnìkan nínú àwọn ẹnìkan tí wọ́n ti lọ rí tóun náà pẹ́ kó tó rọwọ́ bí wọ́n máa fi pàrọwà fún ẹ. àṣàṣìbá náà ló bá lọ ń ṣe ibi tó lọ náà àwọn eléyìí náà wá sọ fún ẹ pé tẹ́lẹ̀ yóò bá jẹ́ ẹja tí dọ̀ yìí wò náà. àṣàṣìbá náà tó ni kó má lò kankan kó má tó bá wà náà kọ́lẹ̀ rẹ pé wà bímọ láyé á wá rọrùn ni ẹ wá kó gbogbo ibi tí yọ máa ń pààrà láyé pààrà tí o bá sí náà kọ́lẹ̀ rẹ̀ pé wà á di wàláì kò sí tẹ́lẹ̀. àṣàṣì bá ná sùn. ọlọ́run bá ní táwọn èèyàn rò lẹ́sẹ̀ ara wọn. àyè yóò tí wọ́n kú. kọ́lọ̀ ń pa àwọn tí kò fà wọ́n lẹ̀ sáyé. àyè ìyàkúlù àmàna wọn kò mú Ọlọ́run wá ní tẹnu wá ní gbìdánwò wọn. Wọ́n mú mi láàyò fún tẹnu rẹ̀. Ọlọ́run wá ní fi àwọn àdánwò ńláńlá kankan kún Wọ́n mú mi láàyò fún tẹnu Ọmọ tó wà nílé ìwé tá a fẹ́ kó tó náà fẹ́ ní promotion ṣé kò ní ṣẹ̀sáàmù ni. Ayọ̀ kú ló. Ẹ̀sán wà lẹ́nu iṣẹ́ ìjọba. Àmọ́ ná wọ́n fún mi láàyò fún tẹnu rẹ̀. Ìgbà tí wọ́n ti gbà síṣẹ́ kí ló tún ṣe promotion ẹ̀sáàmù fún? Odin bí ọjọ́ orí ẹ̀rí bẹ́ ṣe ń dà. Ẹ̀yẹ̀kú ló àmà náà wà yóò mú tánú ẹni tó fẹ́ fún lápẹ́ńtẹ́ẹ̀tì náà wọ́n tún wọ́n bèèrè àwọn béèrè kan lọ́wọ́ rẹ̀. wọ́n mú láàyè ó fún jẹnu. ọlọ́run bá dẹ tó bá fàdọ́rọ̀ kan ẹ̀ ó fẹ́ràn ẹni. wọ́n lọ kọ́ sí fọ́tẹ́nà lẹ́bí iná mi kan bílì kí ó. ọlọ́run tí wọ́n síwájú wa ó sàmì wá wò. má fi ní ẹ̀ṣẹ̀ skills tó fi máa torí ẹ̀sọ́ pé torí èlò ṣíṣe islam wọn. wọ́n lọ kọ́ sí fọ́tẹ́nà lẹ́bí iná mi kan bílì kí ó rọmọ bí. wàlá kọ́dé fatanna alladhina min qablihim. wọ́n bèrè lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́lọ́ ń dalọ́lá lónìí wọ́n á ròyìn fún ẹ pé tójú àwọn rí ìkòkò tó fẹ́ jata ìdí rẹ̀ á gbóná káwọn náà tó débi táwọn dé lónìí àwọn lálàṣẹ àwọn dààmú àwọn. wọlé kọ́ bí fatẹ́nà lẹ́bí ìnàní ọ̀hún kọ́dìlì gírí ìhó. gbogbo èèyàn tẹ́ ń wò wájú tẹkọ̀ rò pọ́n fòdé bẹ̀ wọ́n fòdé bẹ̀ ó tójú rí. wọlé ẹ̀dọ̀ yóò sọ tán o. fatẹ́nà ìnàní kọ́dìlì lè káàbìdì. ọlọ́run bá bọ̀ fẹ́ fi mọ ẹni òun máa mọ̀ gbàdánwò kalẹ̀ láti fi wo talẹ̀ nínú wa. bẹ́ẹ̀ ni ọlọ́mọ iná lọ wọlẹ́rì iná sọ̀dà pọ̀. ó pé àdánwò tó kàn yìí ó máa dúró máa gbàgbọ́ lọ́run ló mu wá. àwa takùtọ̀ lọ́run. wàlàyé ọlọ́mọ ní mọ́ni rẹ̀ tó tọ́tò tọ́ ni. wàlàyé ọlọ́mọ iná náà. wàlàyé ṣe hàn pé tí ọ̀gá lẹ́nu iṣẹ́ náà tó bá ń bá ọmọ wí ẹ̀rù pé ó fìyà jẹ ọmọ ni ó fẹ́ kọ́ ni ó fẹ́ kó mọ́ ni tólùkọ́ nílé ọ̀kọ́ bá ń bá ọmọ wí tó ń fún punishment lọ́rọ́kọ́ tó ń bá wí tó ń fún lẹ́gba ó fẹ́ kọ́ ọmọ yẹn mọ̀ ó fẹ́ táyé rẹ̀ ṣe nì tí ìyá tó bí ọmọ tó bá ń bá ọmọ wí tó mọ̀ ọmọ fún ọmọ ní punishment kan tó fà ní bí pàǹdà mi ó ń kọ́ lẹ́kọ̀ọ́ ni ó fẹ́ kọ́ sí dáadáa lọ́nà àdúgbò. látàn kò fẹ́ pa lórí kọ́mọ ẹ bá máa padà wá jẹ́ òfu ọmọ fún lọ́la. látàn jẹlẹ o. má kọjú. ọ̀lẹ́ ìsọ̀rọ̀ ìsìnkú obìnrin ọ̀jẹ̀lẹ̀. èèyàn fẹ́ bímọ láyé látàájá làwọn. èèyàn fẹ́ lọ́lá láyé. látàájá làwọn. èèyàn fẹ́ lálàáfíà láyé ńgbà tó wà nínú àárẹ̀. látàájá láyé. gbogbo oríṣiríṣi àwọn àárẹ̀ yìí tó ń ṣèyàn lára yìí aláfíà fún àárẹ̀ yẹn ọ̀dọ́ lọ́wọ́ ló wà má pàtó. látàájá làwọn. wọ́n fẹ́ sọ pé gbogbo ibi tó bá máa gbé mi lọ ní o. látàájá làwọn. wàláì tọ́lọ́run bá má làáfíà dé kúnlẹ̀ ló máa gbẹ̀yà àárẹ̀. látàájá làwọn tọ́lọ̀ ń fi ń kẹrù rẹ̀ láyé kì í ṣe tí èèyàn máa ní pẹ̀lú ìkanjú. àríre tó bó máa lé àjàlé. lórí gbogbo tá a fẹ́ tá fẹ́ jẹ́ tá a fẹ́ láyé ọ̀la tó bò sí láwọlé máa lé àjàlé. wọ́n fẹ́ padà ní ẹrẹ ọmọ àyà mi. tí ò gbá wọlé. ọ̀sán صبرنا وكان الرزق يطلبنا. Báyìí bá ní faradà ni arúsìkítà torí rẹ̀ ń sá káàkiri ayé. Hmm. ìkẹta ń wá káàkiri ta torí ẹ̀ nígbà tó pọ̀ jù. káàna rísìkò yẹn tó. káàna rísìkò yẹn tán ló bò náà. láti kí a wá bọ́ àmì tá a wà ní. akínà máa kọ́lé kalẹ̀ ìsànù mi ní ájálẹ̀. ṣá àdánwò ẹ̀dẹ́yàn ni pé ọlọ́run bá dẹ̀yàn láti di ìkánjú. láàrín ní kúrò láyé pẹ̀lú àdéhùn àná sọ̀rọ̀ sọ̀rọ̀ tó yẹ kí akínà ẹ̀dá kan ò ní kúrò láyé àfi kọ́lọ́hún kó fún ní ìjẹ̀mú rẹ̀ láyé ká tó kúrò láyé ó wá ní fọ ajimilu fi tọ́lá bí. ájìmílú fi tọ́lá bí. alábìnrin ni ẹ wáyé máa lọ kò wá ní rí ìpín tiẹ̀ kó tó kúrò ń bí má gbogbo rẹ wàláhì ẹni kò lè gbogbo ẹnìkan. má jẹ́ kó máa tàn máa kọ́ bí kí ló ń dé tó wà láti kó ti jù báyìí lọ àsìkò tí èyí tí tó ní má torí ẹ̀bí náà búrú ẹ̀. ayọ̀hánnáàfù. gbọ́n tàn náà bí sọ fún mi. ayọ̀hánnáàfù. ìtọ́lọ́wọ́n bá ní ìtẹ́kùnlọ́nà ọ̀nà èèyàn ẹgbẹ̀rẹ̀ ọlọ́run. wà jíbi yóò fi tàn ẹ́ láti. ṣé bá dẹ̀ fẹ́ ní nǹkan láyé ẹ wá lọ́nà dáadáa ẹ fún ìkànjọ lọ́nà dáadáa. fàyín nínú bùsàrùn lẹ́tẹ̀ mọ́ta àtàtẹ́ sọ́fìrì ìsìnkàn ha. alábi ní ẹ̀mí kan ò ní kúrò láyé àfi kó yẹ kó gbóhùn tó yẹ kó ní láyé àní kó tó lọ. wáyé ni ẹbí tan àrùn ni ha. àgbẹ̀kọ́dà kó yá pé nǹkan yẹn ò tètè dánwò ó sì ń bọ̀. bá jẹ́ kò lọ́ra. alábi tí wọ́n tó rìpítì ẹ̀ fún wa ó ní ẹgbẹ̀rún ọlọ́run. wáyé jìmí ló ẹwà ẹ̀wà owó lọ́nà dáadáa ẹwà ọkọ lọ́nà dáadáa ẹwà pò lọ́nà dáadáa ẹlòmíì náà pààyàn tó rúfẹ́ dépò ẹwà làáfíà lọ́nà dáadáa gbogbo ń tẹ́ wà ọ̀nà dáadáa ní máa wàdà lọ òun pàápàá oníṣòro ni kò sọ fún ẹ ẹni ọpá kídì ní kinní yẹn ah, scam ni business venture àwọn kan ni ah, ẹni à ń sunkún bọ̀ wá bá àgbẹ̀rọ̀ bá lẹ́nu gbẹ́nà fi ń ṣe fún yìí hmm. àwọn pàápàá níṣòro tó kẹnu lórí ara wọn nígbà míì tẹ̀ nílé mọ̀ lórí ọmọ ní àbí níyàwó àwọn níjẹ́ ẹmọ ní àwọn aṣojú fúrú wọ́n ti ń gbọ̀tẹ́ pa àwọn gan pàápàá àwọn ò irọ́ ni ọ wọ́n ti ń jẹ́lì o èèyàn bíi tí ni wọ́n o. ìgbà táwọn ìyá wa ń bí wa kọ́ tó yọ ọmọ fara yí pé abímọ o akóríire o nǹkan kan máa ń tẹ̀lé wa wà àwọn bàbá wa ńlẹ̀ yorùbá orúkọ tí wọ́n ń pè ní ìdí ọmọ wọn máa rórúkọ míì pé ìdí ọmọ Allahu Akbar àwọn àgbàlagbà ti ibi tiri ni. bọ́lá òun ṣe ṣètò ayé nìyẹn ṣàzá inú lèmínà ní aláàkọ́nà àtẹ́rẹ́ lèmíhà ni ah, eh, eh, àgbàlagbà náà ni wọ́n sọ èkòkò tó fẹ́ jata ìdí rẹ̀ agbóná gbogbo téèyàn fẹ́ wá fẹ́ níláyé ah, gbogbo ibi téèyàn fẹ́ díláyé ìyẹn afojú wí náà àwọn ìpèníjà kan náà wá nígbà tó wá afojú wí náà ìpèníjà èyí tó wá ẹni tó máa kọ́kọ́ kọ̀yìn sí lọ́ba tó dá yàtọ̀ ọ̀run ó wá lọ kọjú sí ìkan Ah, ó ṣí mistake láre. ṣàǹkì wá tẹ̀lé nọ́ọ̀sì yábì náà nọ́ọ̀sì máa ń kan fọ̀tọ̀. wọ́n pè é ìwà èdè èèyàn bíi tèmi. ṣàǹkì wá tẹ̀lé nọ́ọ̀sì. ìgbé tó buta. ṣàǹkì wá tẹ̀lé nọ́ọ̀sì. ẹkún rẹ tó ń sun. ṣàǹkì wá tẹ̀lé nọ́ọ̀sì. èrò olúwo tó gbé lọ bẹ́ẹ̀ dá. ṣàǹkì wá tẹ̀lé nọ́ọ̀sì náà sì. Ìrẹ́ tó rù lọ tó ẹ pò tó jù bẹ́ẹ̀ lọ́lẹ̀ débẹ̀ tí wọ́n náà lọ báyìí. Ṣàkóbá tẹ̀lé náà sí. Àbúrò pọ́pọ́ ọmọ tiẹ̀ náà kúnjọ́ ní ìní. Ṣàkóbá tẹ̀lé náà sí. Agbára ọlọ́wà ní tí ò lè dánwọ́ tiẹ̀ dúró. Ṣàkóbá tẹ̀lé náà sí. Àbúrò ìrè wo ló jẹ́ máa wò kọ́mọ tiẹ̀ máa lọ sí. Ṣàkóbá tẹ̀lé náà sí. Ìyá Wàbínà náà sì máa ń kọ̀sọ̀ tó. Ọ̀pọ̀ náà sì kìí jẹ́ oní ni ṣàkọwà àti àlẹ́nà ọ̀fẹ́ sí àwẹ́ ẹ̀ náà ṣàkọwà àtàlẹ́nà ìròyìn kí ń gbérú ẹ̀ ní ṣàkọwà àtàlẹ́nà ó ní pèmìjà tó náà kojú yàbínà náà sì máa ń kọ́ sọ̀tún àlékò kọjú sọ́lọ̀ kó máa pe ọlọ́run yàbínà náà sì máa ń kọ́ sọ̀tún ọkùnrin àfẹ́ ni mẹ́sẹ̀ ìsinmi gbẹ̀yìn àfá ẹ̀sìn pátá ẹja rìlíìsì àwọn àdúrà fáwọn èèyàn wà máa ń pè ní àyínà àwọn ọ̀la ẹ̀rọ èèyàn ń pè wọ́n ní ẹ̀bá àfọwọ́ àdúrà síta táwọn kọ́ wa. àwọn àfọ́ ọ̀hún háwọ̀ ọ̀fọ́n aládùúgbò àtijọ́ náà nígbà máa wá jẹ́ àtijọ́ náà àfáà ní káwọn èèyàn máa wá jẹ́. Allahu akbar. Ah, àwọn tó náà ń gbé fún wọn. ọ̀sẹ̀ náà ń gún fún wọn. ẹgbẹ́ náà ń bù fáwọn èèyàn ẹjá rì ní sàdó àfáwọn èèyàn bá tó kún lọ bẹ́ẹ̀ déèyàn mọ́ ẹbìnà náà sì máa ń kọ́ ọgbọ́n tó rọrùn ẹgbẹ́ sọ lọ bẹ́ẹ̀ yà àbùkù ló jẹ́ fún ẹ. wọ́n máa ń bìnà náà sì sọ́ọ́ṣì máa bì í ìsàkọ̀mọ́. ẹ kò sẹ́dá kan láyé ilé tó má tó perégedé tó kọ́ ọ̀sẹ̀ tó ti bá jẹ̀rora. wọ́n náà sì sọ́ọ́ṣì máa bì í ìsàkọ̀mọ́. kò sẹ́ni tó Ilé ìjẹ́ ọ̀rọ̀ tí mo bá tó bẹ̀rẹ̀ jẹ́. Ayọ̀kú ló àmàna wà bọ̀mùlá yóò dànù. Kílè máa jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run tó sọ fún mi àti pé ká má máa fọkàn balẹ̀ pádàn ó lè kàn wá o. Ti dáràn tó lè bá yá pé lá. Ìyẹn ló débẹ̀ yẹn ìgbà tó dé yẹn ṣe sùúrù àlejò làdánwò. Àlejò ní o, ẹ máa ṣe sùúrù pẹ̀lú rẹ̀ kò sí ìgbà tó máa fi lọ o máa máa rò kàn pé àà èyí tó wá bá mi yìí àṣé mi nìkan ni mo wà láyé ni ijó ní iná ṣì ní kíní kan eh, gbogbo ẹ̀ máa tó dìtàn ètò jù bẹ́ẹ̀ lọ́ṣẹlẹ̀ sáwọn èèyàn kan lánàá ó ti dìtàn táwọn ẹlòmíràn náà tún wò lé ní jó tọlọ́run ṣe sùúrù توكل على الحي الذي لا يموت توكل على الحي الذي لا يموت afọ́lọ́run dúró tọ́lọ́run gbára lọ́lọ́run ọba tí ò ní kú توكل على الحي الذي لا يموت ọba tó rí ẹ̀tọ́ tó mọ tó ń ṣe tó ní kápá àti bẹ́ẹ̀ yanjú ìṣòro ẹ̀ توكل على الحي الذي لا يموت onílé ìwé yẹn lè bá sákò ń bẹ̀ bá gba léèrè ibi tó ti fọwọ́ rẹ lórí lọ ibi tó ti ń fọwọ́ ra resort ibi tí wọ́n ti ń bẹ̀ dábí ọgbọ́n ọjọ́ ọ̀la rẹ ni wọ́n bàjẹ́ àwọn wọ́n ti rẹ̀ ní àgbàlagbà lásìkò pamá bí ò padà wá ń kún bọ̀ ń kẹlẹ̀bẹ̀. tẹ́wọ́n tẹ́rì padà máa bọ̀ nínú ìsìlámù tí wọ́n ti lọ lọ. kí ló sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ tó ń wá káàkiri gbẹ̀fọ́lọ̀wọ́n bá láàyè tó láyé àtọ̀run tó dá ogun táwọn èèyàn ní kẹwàá bá. tẹwà tẹlẹ ọlọ́rọ̀ mẹ́rin ní nǹkan tẹwà kìlá ooo. ọbàjẹni tí làákàyè rẹ̀ jiná tọpọlọ rẹ̀ jiná. nǹkan tẹwà kìlá ooo. ọba tó láyé àtọ̀run ló máa gbára lé kò ní gbára lé àwọn ọ̀rọ̀ dáadáa. tẹlẹ ọlọ́rọ̀ mẹ́rin ní nǹkan tẹwà kìlá ooo. eléyìí bó ṣe ń dùn islam ẹ̀sìn kan ṣoṣo ẹlẹ́ ìtí ọlọ́run bá jẹ́ kámọ̀ yìí pé lálẹ́kẹ̀ àmà àlùjọ́nà dúró digbí tẹ́lẹ̀ bá ṣe ẹlẹ́ ìjẹ́ àwọn tí ó jẹ́ àwọn ìpèníjà ńláńlá ètò kojú àwọn èèyàn láyé lónìí a máa wí àwáwí ẹlòmílẹ̀ ní àáfà lù nígbà tí mo lọ lé kéwú oríṣiríṣi ọ̀rọ̀ oríṣiríṣi ó pọ̀ gan-an ẹlòmílẹ̀ sọ pé ńgbà tí nǹkan ha gágádigádí ń gbà yẹn òun lọ súnmọ́ sí wọn orí nǹkan kan ṣe sọ̀rọ̀ òun ó lè ṣe lọ sọ́dọ̀ àwọn ilé yẹn báyìí wọ́n dẹ̀ jáwó fún wọ́n dẹ̀ sáré kọ̀nẹ́ẹ̀tì òun gbogbo ilé yẹn kọ̀ kò ń ṣe skills tó fi máa lóò ní ṣe ẹ̀sìn ọlọ́ àmọ́ pé àwọn tó ṣe náà ń gbà náà fà ìmọ̀ kan hùwà tí ò da ṣùgbọ́n àti wọ́n ṣe kì í ṣe wá wí kò í ṣe wá wí ilẹ̀ fún mọ́ ni mo fi wá ló ń kì í ṣọ̀rọ̀ ẹ gbogbo ọ̀nà fi ń ṣe yahoo táwọn bá wá ṣe ìyàwó náà kọ́ lè náà ní lára ń táwọn ọ̀dọ́ ẹ máa ń rí ní a ní táwọn bá rẹ̀ ṣe ìyàwó ẹmọ ìyàwó táwọn máa gbé àwọn máa tẹ̀ tí ṣe tàwọn táwọn tẹ fóònù tẹ̀kí táwọn fi ń wọ owó ìyẹn máa fi ṣì rọrùn ṣáwọn ti sọ bí ṣáwọn akànlẹ̀kùn lẹ́yìn lírìkì tí wọ́n náà ṣiyẹn náà ó lè ní kódà ẹ̀ ìrẹ́ tó rò pé o ti lọ o ì tí ì lọ o àwa sì retí ẹ pò ṣe padà bọ̀ ohun tó gbé ẹ lọ yẹn àìmọ̀kan ni àìrẹ́ ni ṣàlàyé fún ẹni àìmọ́ bó ṣe yẹ kó ṣe ni. wọ́n nínú ilé àti báàdé rẹ̀. nínú àwọn kọ̀ọ̀fà yìí. ṣùgbọ́n tó kúrú sí rẹ̀ ṣáyà rẹ̀ dé dúlé rẹ̀. a àwọn èèyàn fẹ́ràn ayé. wọ́n lè ọ̀rọ̀ òbí kẹsàn-án ti nà án sí. àwọn èèyàn fẹ́ràn ayé wọ́n fẹ́ràn pé ibi tí yorùbá ti pọ̀ bí yorùbá pọ̀ nbí kan yáà ah, èmi náà bí kíní báyìí ní ní kíní kan ní èrò yẹn ló ṣáwà áfítà rárá má gbẹ̀tọ̀jẹ pẹ̀lú èrò èrò kẹ̀ àbí má gbẹ̀tọ̀jẹ pẹ̀lú pé àti bá fi lè máa ṣìnáwó tí gbogbo ọmọ ẹ̀bà kíní ọ̀dọ̀ mi tó bá fi lè jẹ́ ìwà báyìí tó bá dín ládùúgbò bá àdúgbò wa máa kún kẹ́kẹ́ ni ìná <laughs> gbogbo eléyẹn wàhálà ni a ní má dàpọ̀ mọ́ra wọn ó dàpọ̀ mọ́ra wọn tó bá fẹ́ máa kẹ́gbẹ́ jọ fẹ́ kírun jọ lọ darapọ̀ máa ẹgbẹ́ tó dáa ẹgbẹ́ bóyá ìkìlò ń tà ní darapọ̀ máa ẹgbẹ́ yẹn oníke tẹ́lá ti ní ìnáwó ṣe ẹ̀pẹ̀ràn ẹ̀bímọ ẹ̀yìn ṣèyàwó ẹ̀pẹ̀ràn kéré pọ̀ kẹta tẹ́ǹtì ẹ̀ máa ṣọ kò sí tó burú bí ẹ nínú eléyìí nínú Islam kò burú ṣùgbọ́n kó wá fẹ̀ sí ẹ lẹ̀ kó wá lọ darapọ̀ mọ́ nǹkan míì kó wọ́n ní torí pé òun wérò torí pé òun wá popularity òun wá òkìkí. zùjínà lè na sí ṣọ́bù ṣáláwá tèmi náà ní sáà. aláàbá ní àdáwọ̀ tó ṣẹlẹ̀ sáwọn ẹ̀ láyé ni wípé. zùjínà lè na sí. Ọlọ́run bá ní ah, ó ti di ń tá a ṣe lẹ́ṣọ́ fáwọn èèyàn tí ó. Ṣọ́kùn ìṣọ́lọ́wà àti èmi náà ní sáàì. Àwọn èèyàn nífẹ̀ẹ́ kó máa róbìnrin. Wẹ̀lé bá ní ká máa rá àwọn obìnrin oríṣiríṣi obìnrin láwùjọ. Ní sáàì. Obìnrin kó máa kóbìnrin jọ kó máa kó wọ kiri kó máa fọ́ ọkọ lọ́rùn. Wẹ̀lé ní. Ẹni tó lára ń tẹ́lẹ̀ mi fi rí pé ìsìláàmù ò lè ṣe nìyẹn. A ní kò sí freedom nínú ẹ̀ wọ́n á lọ sí pátí obìnrin afọ́kọ́ ọlọ́run wọ́n á gbọ́mọ wọ́n á lọ síbi táwọn ti máa mọ táwọn obìnrin máa jẹ́ ní hòhò wọ́n á fowó ṣọmọ àdáwò ni o ọlọ́run ọba ní mílẹ̀ nìsá ìwọ̀n ìbẹ̀ ní iná bákanrà àwọn ìmàrí àwọn ọmọ fi ṣe yànràn wọ́n yẹ kọ̀ náà pí ilé mú kan tọ́wọ́ ti jẹ́ dánábì wà lè fi bọ̀ o lè fẹ́yàwó kó máa fọ ọmọ ṣe yànràn náà nínú ilé tiẹ̀ má gbẹgbọ̀nà tí ò dáa ni ẹlòmíì bímọ síta Allah rẹpẹtẹ ah, nǹkan ṣe àwọn èèyàn àwọn èèyàn ń ṣe nǹkan níjẹ́ tẹ́lẹ̀ mi bá kú báyìí akutuku awu. Oúnkò bẹ́ẹ̀tẹ̀ ìsìláàmù náà ló fà tí wà láì fi pọ̀ tó yẹn. Ìjìnà lè náà ti ṣubú ìṣàzáwà àti mìíràn ní sáà. Ìpàtàkì pé ìsìláàmù ló ṣe ní bọ́lá ń ṣe fẹ́ ká ṣe ọ̀ọ̀. Wọ́lùmọ̀ ní iná. Wọ́lùkọ̀ náà tó rí. Wọ́lùkọ̀ náà bí ìmọ̀ kan tọ́wọ́ tì mí náà dàgbà bí wọ́n lè fi dán. Ìrora ayé táwọn èèyàn fẹ́ náà rèé bí kó ṣá kókó òdìjọ kókó kókó pípàjọ. Wọ́n ilé lè mú sàn wọ́n mẹ́tì. Kókó àwọn àtọ́kọ́ náà ni àwọn ẹṣin tó dẹ́. Wọ́n ilé ẹ̀yẹ̀ olóní àwọn màálù ló nẹ́ra kúnmí lónà àwọn àgbà ọkọ lónà àwọn àgbọn ńlá. láìlíkà máa tẹ́ àwọn ọlẹ́hàyà àti ètò nìyà. ẹwọ jẹ́rì ìsúlù ẹwọ yẹ́rì jẹ́. láìlíkà máa tẹ́ àwọn ọlẹ́hàyà àti yọra ṣáà àti ètò nìyà. lẹ́sí màdàmù yẹn wọ̀ áwò. láìlíkà bàtà tó wọ̀ ìtẹ̀lẹ́ Ah, nǹkan tí máa dá mi ẹkó tẹ́ tí a. Dáríkà. Ah, ọlọ́run ní gbogbo eléyìí pátá. Màtá oníhàrá kì í dùn níyà. Tẹ́ẹ̀fẹ́ fi hijab bò yìí, tẹ́ẹ̀fẹ́ wọ kìmọ́rù. Dáríkà màtá oníhàrá kì í dùn níyà. Ẹ̀rọ ni àjọ ayé lásán fún gbàgbé. Ọlọ́run ìdánwò ṣùsínú lè máa. Ẹ̀rọ ti kọ́ ní kíndọ̀mù tàbí rí pé bóyá ìsìlámù a ń tẹ̀síwájú lórí eléyìí ẹ̀ ṣe ń padà bọ̀ pẹ̀lú ògo ọlọ́run àti ọlọ́run ilé ìta gbọ́lé ìlànà máṣe ní balẹ̀ fún àtàsọ́ àtàwọn náà ti àgbọ̀ púpọ̀ ọmọ wa mùsùlùmí eléyìí tí wọ́n wà nulẹ̀ lọ́wọ́lọ́wọ́ àdánwò tó máa ń gbé níjáde ọlọ́mọdé dé bá wa. àwọn tí wọ́n ṣeré lọ́lọ́ ìjọba dá wọn padà wá sí ọ̀nà ọ̀la. ọlọ́run wambi ní àárọ̀ ọ̀la. ìwé náà wa eléyìí tí àwọn ọmọ yá wa tí وقتي واسي غير ما كل ما شبع ثانية سرادة أقول ما تسمعنا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àti ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero eight zero thirty five to seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní Da'watul Haqqi lẹ́mẹ̀ẹ́ Abẹ́òkúta.